ta ló wà nù ọgbà yẹn ọmọ kékeré kan ní okay who is in the garden a little fine girl ẹ má tí wọ́n wò nítorí kékeré ètò Miliki Express ló ń lọ wẹ́rẹ́dùwẹ́rẹ́ lójú tẹlifíṣàn nìyí bẹ́ẹ̀ ṣe ń wò ó pápá jùlọ fún gbogbo ẹni tí a bá tẹ̀tí wọ́n wò lórí fóònù yín àá ah, ah, mú kí yín pé ah, ẹ kú erin torí pé tẹ̀ mí sí ṣó yìí nítorí pé tẹ́ ẹ bá ti rí mi tẹ́ ẹ ti rí eh, eh, Orísun tẹlifíṣàn tó lọ lọ́jọ́ amóhùnmáwòrán yín ẹ kàn mọ̀ wípé ìbùkún àgbọ̀ǹgbẹ àti ìdùnnú àti ayọ̀ gbogbo ẹ ṣe kí ni ọwọ́ ajá pọ̀wọ́ ọ̀nà ara wọn nínú ọgbà tí mo ti ń mí tí mo ti ṣe kí ni tí mo ti ń fọhùn jáde sí yín létí lọ́sàn-án òun náà ni wípé ọgbà ayọ̀ ni ọgbà tó kún fún wàrà àti ọ̀pọ̀lọpọ̀ oyin ni fún díẹ̀ yìí ẹ̀yin ara bá mi wá nǹkan bẹ́bẹ́ máa bẹ́ torí pé kíni a máa ṣe kíni a máa lẹ́gò a máa gbé bọ́dì wa pàápàá jùlọ màá tún wá fún yín láwọn tips tó ṣe kíni àwọn tips tó ṣe ń pẹ́tẹ́pẹ́tẹ́ bá ti ń gbọ́ báyìí inú yín máa máa dùn ní pé ah olórí mo ṣe báyìí mo gbó ṣùbà mo wá fẹ́ lè sọ fún yín wípé ẹ káàbọ̀ sórí ètò Miliki Express lẹ́ẹ̀kan sí àmọ́ kí n tó wá kán ságbá mi ètò ńkọ́ mi ò ní ṣe aláìmọ́ dúpẹ́ lọ gbogbo èrè lólùfọ́ wa pẹ́rọ́sá tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń pè wá lórí aago ń pé a kú iṣẹ́ takuntakun èmi náà wọ́n fi àsìkò yìí kí n wípé ẹ ṣe gan-an ni o torí pé ọwọ́ yẹn á máa ròkè iwájú iwájú lọ́pọ̀ ìbìtírẹ̀ iwájú iwájú báyìí lọ́la yín náà máa ṣe kí la máa lọ máa fẹ́ lè sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fẹ́yìn tẹ́ ń wà nígbà àkọ́kọ́ wípé tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa lórí wẹ́bsáìtì wa it's www.orisun.tv lórí facebook àti youtube it's orisun tv instagram àti twitter wa kọ of course it's at orisun tv ni ẹ ṣe kí ni ẹ dà wàràwàrà ẹ dà gírígírí tètò bá ti ń parí torí mi ò fẹ́ kẹ́ mísì kankan náà ọ̀rọ̀ tí bá máa sọ kẹ́ lè ṣe kí ni kẹ́ lè kàn sí wa wẹ́ẹ̀dùwẹ̀ ní jẹ́jẹ́lì lórí ètò lẹ́ni àwọn nǹkan tẹ́ láǹfààní láti jẹ̀gbáládùn hmm. ẹ máa jẹ̀gbáládùn àwọn throwback onírúurú mi ò tiẹ̀ wá fi ṣe orin olórin dé nìkan àwọn fún títọ́sẹ̀ yìí throwback ti máa mú àtòrin náà ni ẹ má wọ̀ọ́yà àwọn nǹkan torí àwọn tí wọ́n ti sọ wípé ah olórí orí orin báyìí la fẹ́ orí orin ta fẹ́ gbọ́ rè èmi ò dẹ̀ wá mu in no particular orders ni mo fi ń ṣe kí ni ni mo fi ń pick àwọn orin ten cent mi mo dẹ̀ máa play ẹ̀ fún yín back to back ìyẹn ní èjì òun náà ni wípé a tún lọ sórí títì bá ṣe máa ń lọ kí ni nǹkan tó wà lọ́kàn àwọn èèyàn pápá jùlọ àwọn question tó ṣe kí ni Bangkok bí ìbéèrè àmàjù lù yín lọ́lọ́kan òjọ̀kan fún díẹ̀ yìí máa sọ wípé kí ni lókè lọ́hùn ǹjẹ́ ẹ lè bá mi ṣe kí ẹ bá mi ju orin sí mi fáwọn tèmi nílé kan ṣe kí nìkan jẹ́ gbádùn ẹ ká lọ gbọ́ smile for me látẹnu